إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى إليني تسواجو àwọn àlàyé tá à ń ṣe lórí àwọn àdíìsì tí ń bẹ nínú ìwé 200 golden hadiths from the messenger of Allah tí abdulmalik mujahid tí ó kọ tí iléeṣẹ́ tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n hadith twenty six òun ni àmú láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ti ṣàánú wa láti ṣàlàyé ṣókíṣókí láti lórí hadith alákọ̀ọ́kọ́ sí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn ni alákọ̀ọ́kọ́ sí karùndínlọ́gbọ̀n hadith one to twenty five hadith twenty six òun náà rọra gùn tíntínní fún mọ̀tẹ́dì fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà á wọ ọgbọ́n tí a lè dá sí náà wà ní sọ́yìn Bukhari hadith six thousand nine hundred and fifty two ó lọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ́lọ́run bá ń bẹ fún sọ báyìí pé unsur akhoka unsur akhoka unsur akhoka kìí ṣe akọ́ kọ̀ọ̀kọ́ ló wà bẹ́ẹ̀ kọ́ unsur akhoka unsur akhoka unsur akhoka unsur akhaka kìí ṣe undur tó bá ní undur tó sọ ní pé wò sọ ló wà lẹ̀ sọ sọ unsur akhaka unsur akhaka mo ní kìí unsur akhaka unsur akhaka eh ó bá mú bẹ́ẹ̀ unsur akhaka unsur akhaka unsur akhaka unsur akhaka unsur akhaka unsur akhaka unsur akhaka unsur akhaka ẹjá jọ sọ́lẹ̀ mẹ́ta unsur akhaka unsur akhaka انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما ظالما أو مظلوما ظالما أو مظلوما أو مظلوما ظالما ظالما أو مظلوما أو مظلوما ظالما ظالما أو مظلوما أو مظلوما ظالما ظالما أو مظلوما أو مظلوما صلى ظالما أو مظلوما ظالما أو مظلوما ظالما أو مظلوما ظالما أو مظلوما ظالما أو مظلوما انصر أخاك انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما انصر أخاك انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما انصر أخاك انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما انصر أخاك انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما إجاد ولا نار انظر أخاك ظالما أو مظلوما انصر أخاك ظالما أو مظلوما انصر أخاك ظالما أو مظلوما انصر أخاك ظالما أو مظلوما انصر أخاك ظالما أو مظلوما انصر أخاك ظالما أو مظلوما شعرت اللي كانوا يعني ما يسعدني أجب انصر أخاك ظالما أو مظلوما جيد بارك الله فيك خديجة انصر أخاك ظالما أو مظلوما أيضا انصر أخاك ظالما أو مظلوما جيد بارك الله فيك كما بعدها ميجي يجي ما جاء سأجاك عليك انظر أخاك ظالما أو مظلوما فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل كشف قال فقال kọ́ọ̀là فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل فقال رجل اجاز متى فقال رجل فقال رجل فقال رجل انظر اخاك انظر اخاك ظالما او مظلوما فقال رجل انصر أخاك ظالما أو مظلوما فقال رجل انصر أخاك ظالما أو مظلوما فقال رجل انصر أخاك ظالما أو مظلوما فقال رجل انصر أخاك ظالما أو مظلوما فقال رجل انصر أخاك zaliman aw mazluman faqala rajulu ya rasulallahi ya rasulallahi ya rasulallahi ya rasulallahi ya nídi wàhálà gbogbo ara wọn ya rasulallahi ya rasulallahi gbogbo ara wọn sọ ya rasulallahi ẹjọ́jọ́ wí ya rasulallahi lẹ́mẹ́ta ya rasulallahi ya rasulallahi يا رسول الله انصر أخوك إيه؟ انصر أخوك <clears throat> ظالما أو مظلوما فقال رجل يا رسول الله انصر أخوك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله انصر أخوك ظالما أو مظلوما fàkọ́ọ́lá rọ́jùlùn yá rọ̀súlàlọ́hì lẹ́ẹ̀kan sí unsur akhaka zaliman aw mazluman fàkọ́ọ́lá rọ́jùlùn yá rọ̀súlàlọ́hì mẹ́fà انظر عقا انظر انصر انصر أخاك أو مظلوما فقال رجل يا رسول الله يا رسول الله أيضا انظر انصر, انصر أخاك ظالما أو ملوما فقال رجل فقال رجل يا رسول الله رسول رسول الله يا رسول الله يا رسول الله أيضا انصر انصر أخاك انصر أخوك. ظالما ظالما ظالما أو مظلوما فقا فقا قا قا فقال أيوة دي من قال رسول الله فقال رجل يا رسول الله وانكو انظر أخاك ظالما ظالما أو مظلوما فقال فقال فقال رجل فقال رجل يا رسول الله يا رسول الله آه this experiment new انصر او يا جاد ويلا متا انصر اخوك ظالما او مظلوما فقال رجل يا رسول الله again انصر اخوك ظالما او مظلوما فقال رجل يا رسول الله Àúnsùrùhù wíbẹ̀. Àúnsùrùhù. Àúnsùrùhù. Àúnsùrùhù. Àúnsùrùhù. Àúnsùrùhù. Ìdàkánà. إذا كان إذا كان أنصره إذا كان أنصره إذا كان أنصره إذا كان أنصره إذا كان ansuruhu idha kana ṣorúnkùn wọ ni ansuruhu idha kana ansuruhu idha kana ẹgbẹ́ àjọ wílẹ̀ mẹ́ta ansuruhu idha kana ansuruhu idha kana ansuruhu unsur akhoka انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان انصر أخاك ظالما أو مظلوما fàkọ́ọ́lá rọ́júlùn yá rọ̀súlàlọ́hì ansúrùhú ìdàkánà ọ̀yá ìwé ẹ̀ṣùrù àkọ́ọ̀kà zọlíman áwù màdìlúmà fàkọ́ọ́lá rọ́júlùn yá rọ̀súlìláhì ansúrùhú ìdàkánà kìí ṣe yá rọ̀súlìláhì ya rasula ya rasulallah nítorí ah. nìdá àti ìdọ́fà ya rasulallahi. ya rasulallahi. Hmm, naam. wọ́n sún àkọ́ọ̀kà zọ́ọ̀lì máa ń mazuluma faqala rajulu ya rasulallah. Ansuruhu ìdàkánà. Mazluman. Mazluman. Ansuruhu ìdàkánà mazluman. Ansuruhu أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما ó tètè sùn ní oṣù àyànhò ní kí ẹ أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما ẹjá jọ wíyẹn lẹ́ẹ̀mejì أنظره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما a idha kana mazluman yawi ansuruhu idha kana mazluman ansuruhu kana mazluman ha ń kún ní láàárọ̀ yìí ẹ̀ ya. sùn ládàánú ní ìjọ àbí ní dán yorùbá náà ogójú ọdẹ ẹ̀ tètè sùn sànù انصر أخاك انصر أخاك ظالما أو مظلوما ظالما أو مظلوما فقال رجل فقال رجل يا رسول الله يا رسول الله أنصره إذا كان مظلوما أنصره إذا كان مظلوما يا جوكا انظر أخاك bọ́ kìí ṣe ń dòrò èmi gan ti ṣì rí ń so sọ́ọ̀d oya edom ń sọ́r àkọ́ọ̀kà zọ́ọ̀lìmẹ́n aumedlumen fàkọ́ọ̀lá rọ́júlọ́n yá rọ́súlàlọ́hì ansuruhu ìdàkánà medlumen ń sọ́r àkọ́ọ̀kà zọ́ọ̀lìmẹ́n aumedlumen fàkọ́ọ̀lá rọ́júlọ́n yá rọ́súlàlọ́hì ansuruhu idha kana madhluman unsur akhaka zaliman aw madhluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana madhluman hadithi ya hatan lo ni inshallah tara ìdí ni pé tá bá gé láàrin <clears throat> ìtumọ̀ rẹ̀ ò ní mú hmm, inshallah tara hatan fún àwa tá à ń gbọ́ kò sí tó burú tábà ò pé àsìkò ń lọ àdẹ̀fẹ́ gbọ́ túnmẹ̀ ẹnu kákan ọ̀rá fọwọ́ dùn káwọ́ra tì síwájú síbi tí ìtumọ̀ rẹ̀ ó ti jáde ní ṣùgbọ́n insha Allah ta'ala áhà tán hmm, ìmọ̀ràn tèmi ni pé èèyàn lè fi méjì gbọ́ tàbí àsìkò méjì bóyá làárọ̀ àdìsí tá kan gbọ́ ń bẹ̀ ni pé ká há sórí báwa náà ṣe ń há sórí yìí nìyí tàbá ha sórí tán tó dán lẹ́nu wa á gbọ́ túmọ̀ tàbá fi wò pé ó ti gùn jù járe á gbọ́ èèyàn kan ra púṣì ẹ̀ síwájú á gbọ́ bí tí wọ́n ti kà á tán á sì gbọ́ túmọ̀ rẹ̀ àtàlàyé ṣókí lórí ọlọ́run bá yóò fún wa ní àgbọ́yé rẹ̀ ẹjẹ́ àmọ́ láti ń sọ ń sọ àkọ́ọ̀kà zọ́ọ̀lìmán aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman afaro aita afaro aita afaro aita afaro aita afaro aita afaro aita Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, Afaro aita, ansuruhu idha kana madhluman ansuruhu أقام مظلوم أفرأيت أفرأيت أفرأيت أفرأيت انصر أخوك انصر أخوك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت انصر أخوك ظالما أو مظلوما fàkọ́ọ́lá rọ́jùlọ́n yá rọ̀súlàlọ́hì ansuruhu ìdákánà mazluman afárọ̀ àìta ẹja kalẹ̀ kan sí unsur àkọ́ọ̀ka zọ́ọ̀lìmán aw mazluman fàkọ́ọ́lá rọ́jùlọ́n yá rọ̀súlàlọ́hì ansuruhu ìdákánà mazluman afárọ̀ àìta إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما أجاجة ويلمة إذا كان ظالما إذا كان ظالما إذا كان ظالما أفرأيت أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما أفرأيت in the second part àdìsí yẹn ti bẹ̀rẹ̀ gbogbo àti half first part ẹ̀ sórí àbí ó yá tábà ha ìjájọ ká unsur akhaka zaliman aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman second part afara aita idha kana zaliman afara aita idha kana zaliman afara aita idha kana zaliman kaifa ansuruhu kaifa ansuruhu كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره تجاجا ويلي ميجي كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره كيف أنصره أجاب فرأيت أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أعويلة إن شاء الله أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره أفرأيت إذا كان ظالما كيف أنصره afárọ̀ àyíta ìdàkánà zọ́ọ̀lìmán káyífà àǹsòrò ó dàgbò fẹ́ máa jẹ yín o kọ̀díjà ó máa bí ọ̀yá afárọ̀ àyíta oúnjẹ yín bẹ̀yẹn dọ́gbọ́n ìwẹ̀lẹ̀. àyíta ìdàkánà káyífà àǹsòrò. ìdàkánà zọ́ọ̀lìmán. ìdàkánà zọ́ọ̀lìmán. ọ̀yá afárọ̀ àyíta. جيد بارك الله فيك أفرأيت أفرأيت إذا كان ظالما كيف ينصره ما شاء الله بارك الله فيك نعم ìyẹn ní second part hadithi first part ní kí ni o unsur akhaka zaliman aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman part 1 kí ni part 2 afàrọ̀ àyíta ìdàkánà zọ́ọ̀lìmán káìfà zòrò ṣé káwá kápá tó ràn tó papọ̀ ṣé káwá kápá pọ̀ ó yẹ jẹ́ àjọká unsur akhaka zọ́ọ̀lìmán aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman afaro aita idha kana zaliman ajon kani afaro aita idha kana zaliman kaifa ansuruhu ẹbí mo ṣe sọ lẹ́ẹ̀kan inshallah ta'ala ẹmọ́jà àwòpá di ètò igun torí pé kò ṣeé gé ká sí méjì àbí mẹ́ta ká mẹ́ gẹ́gẹ́ tí a ti ṣe sẹ́yìn ìtumọ̀ rẹ̀ yẹn kí ó fẹ́ ní bákan náà làfihàn hadisi ká máa rò wípé ah, kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìgbà kan wọ́n máa ń ṣe ètò kan nínú tẹlifíṣàn tí wọ́n rántí ti pẹ́ o wọ́n ń pè ní know your lyrics know your lyrics subhanallah àwọn àgbàlagbà àgbàlagbà ni mò ń sọ yìí tẹ́lẹ̀ lómi àwọn ọmọdé lélẹ́yìí wà fún àwọn àgbàlagbà àwọn bàbá seventy àwọn fifty fifty wọ́n ń wá síbi ètò yẹn wọ́n wá máa gbé orin sí wọ́n á play orin wọ́n ń pa àwọn kan ní old school wọ́n á béèrè lọ́wọ́ ẹni kó ṣe old school ló ń fẹ́ ni àbí new something tó bá ní old school wọ́n á kàn lọ wò wọ́n lè lọ gbé wọ́n kàn gbé kan mọ́ àwọn oldies àwọn orin jẹun táwọn ibo a máa play lọ a máa bá a kọ́ wọ́n á kàn stop tape yẹn ni wọ́n á stop record yẹn ó gbọ́dọ̀ máa ka kínní yẹn lọ fún rẹ̀ yóò máa kà lọ máa kà lọ yóò máa kà lọ yóò máa kà lọ ìgbà náà ló máa lérí kì í ẹ wo àwọn èèyàn dẹ̀ gbìyànjú kódà àwọn èèyàn wá lọ fetí sórin ńgbà yẹn wọn ló máa gbọ́ àwọn oríṣiríṣi olórin tó ti lọ wọn máa gbọ́ àwọn ẹlòmíín ní rárá àwọn òsì lára ó dìzò àwọn orin tó ṣẹ̀ ń jáde lásìkò yẹn mo wà àwọn ọmọ kan ní ọ̀sẹ̀ tó lọ ọmọ kan ọ̀sẹ̀ tó lọ yìí ni ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ wáyé kìkan ni mo dẹ̀ àwọn kọ́mọ yẹn kì í fi kò fi bẹ́ẹ̀ mọ̀wé bá ní òfin bẹ́ẹ̀ mọ̀wé mo pọ́n lé ni o ló bá gbé kinní kan mi ti ẹ̀rọ pé fíláàsì mú mi ní àṣẹ rédíò ní olóhùn fẹ́ ṣáàjì kí lélẹ́ òní ilé ní bá ń ṣàlàyé gbogbo mp3 ní mp ilé ní mẹ́múrí eléje ní bá gbé orin kan sí olórin wo lélẹ́ ló dákọ̀ tẹ́ bá rí bó ṣe ń bá akọ́ tó dùn mẹ́rin mẹ́rin lẹ́nu àṣẹ ibi tí bá fọkàn sí òní ó mọ̀ ká bá sì ka físíìsì sí lẹ́nu kò rí pé a ka kẹ́mísìrì lẹ́nu kò rí pé a ké máàsì sí lórí kò rí gbé jáde kò sí tí wọ́n ké sí kò rí gbé ṣùgbọ́n orin yẹn kò sí ẹnìkankan tó kọ òun fún rẹ̀ ló fetí sí torí pé ó ní kíni sí ó nífẹ̀ẹ́ sí ó sì ń ṣojú kòkòrò rẹ̀ tẹ́ rí bó ṣe ń pè àwọn nǹkan tó ń yà kí àwọn òyìnbó gan kódà bí wọn mọ̀ tó ń gan ìwọ̀n mọ̀ bá kọ́ nítorí náà tá a bá ti nífẹ̀ẹ́ sí nǹkan tá a ṣojú rẹ̀ yóò kúkú yé wa inṣàlá tààlà ni tá ń kà á gbà ti kùránì sọ pé ara fi kọ̀ọ̀kan ládà mẹ́wàá mẹ́wàá ṣùgbọ́n pa ń ka ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú èròǹgbà pa mọ súnà ànábì inṣàlá tààlà lórí ẹ̀ torí náà ẹ jọ kí ká mọ̀ bínú pé ah, tààrọ̀ ìṣe tí n bá ti bóyá tá a bá ti hà tán màá á wá sí part two rẹ̀ nítumọ̀ ọlọ́run kò ṣe ní rọrùn fún wa part ọ̀nà mẹ́ta làdísì yẹn pín sí àti há ọ̀nà méjì ń bẹ á tún ka ọ̀nà méjì tá a yẹn ní ẹ̀mẹ́ta ìgbà yẹn ni màá ṣe wá bọ́ sí ẹlẹ́ẹ̀kẹta. ó ń sọ̀rọ̀ náà ẹ ń ka sí wa lẹ́nu ó ń sọ̀rọ̀ àkọ́ kazọ́ọ̀lì mẹ́rin. ó ń sọ̀rọ̀ àkọ́ kazọ́ọ̀lì mẹ́rin. àwọn mẹ́tòlú mẹ́rin. فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره يا جاجمو دمتا انصر اخاك ظالما او مظلوما فقال رجل يا رسول الله انصره اذا كان مظلوما افرايت اذا كان ظالما كيف انصره انصر اخاك ظالما او مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره أنصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره من أفعل بي ṣé mo pàdé àmì mi pàdé mo pàdé mo fẹ́ kà á látòrí ọlọ́run jẹ́ kémi náà rí wí o ń sor àkọ́ọ̀kà zọ́ọ̀lìmẹ́n aomazulúmẹ́n fàkọ́ọ̀lá rọ́júlọ́n yá rọ́súlàlọ́hì ansuruhu ìdàkánà mazulúmẹ́n afàrọ̀ àyíká ìdàkánà zọ́ọ̀lìmẹ́n tàlórí nínú wa kaifa ansuruhu náà. انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله انظره انصره إذا كان إذا كان إذا كان مظلوما أفرأيت إذا إذا كان ظالما إذا كان ظالما كيف أنصره أنصره أخاك ظالما أو مظلوما وقال رجل يا رسول الله يا رسول الله أنصره أنصره إذا كان مظلوما afarahaita ìjà afarahaita ìjà kánà zọ́ọ̀lìmán. ìjà kánà zọ́ọ̀lìmán. kaifa. kaifa. ansuru. ìpín kẹta kọ́ọ̀là. kọ́ọ̀là. kọ́ọ̀l. kọ́ọ̀l. تحجزه قال تعجزه قال تحجزه قال تحجزه قال تحجزه قال تحجزه قال تحجزه tahjuzuhu ẹjọ́ àjọ wí kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu kọ́ọ́l tahjuzuhu autamna'u autamna'uhu autamna'uhu autamna'uhu autamna'uhu autamna'uhu autamna'uhu قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال قال تحجزه أو تمنعه قال قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه ẹjá jọ قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أو تمنعه قال تحجزه أتمه أيضا تحجزه أو تلمه قال قال تحجزه قال تحجزه أو تلمه gbọ́wọ́ kò lẹ́rán ìtumọ̀ rẹ̀ ni pé gbọ́wọ́ kò lágbọ̀n yorùbá a ní ó fọwọ́ lẹ́rán ìyẹn tó gbọ́wọ́ sí àgbọ̀n so inú tíra kan tá a ké ńgbà tá a wà ní rédíò wọ́n ń pè tíra yẹn ní miftahu mabadi nínú ìbẹ̀rẹ̀ tí àyẹn gbà ti ń gbà fún wa àfa yẹn onína sọ́híhún ìlìmíyàtún àwọn àwọn wáàsí tàbáwọn ìṣítí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ó ní látàbọ̀ káfàká táhtàdákìníkà wákùtàdárùsì má sì gbé ọwọ́ rẹ sí àgbọ̀n yẹn pé wọ́n fọ́ lẹ́rán lásìkò tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àdìgbà ilẹ̀ mi di hadisi. Um, kì í ṣàdíìsì ọ̀rọ̀ àfààní hmm, ọlọ́run kò ṣàánú ṣọlọ tààlà àhà tán tààlà ti hà tán ákíyèsí àwa tún lọ bẹ̀rẹ̀ àwa ṣẹ̀tún ká àwa kà ní àtù ọlọ́run kò ṣàánú wa. lam ah, kọ́ọ́lù. تحجزه أو تمنعه من الظلم من الظلم من الظلم من الظلم من الظلم من الظلم من الظلم من من الظلم الظلم قال tàhjúzuhu aw tamna'uhu mina zulmi tàhjúzuhu aw tamna'uhu mina zulmi aw tamna'uhu mina zulmi من الظلم من الظلم من الظلم من الظلم تحجزه أو تمنعه من الظلم تحجزه أو تمنعه من الظلم أو بجت ينجو أو تمنعه من الظلم أو تمنعه إذا ظلم من من من من الظلم أو تمنعه من الظلم أو تمنعه من الظلم أورنكم يا أبي أو تمنعه من الظلم أو تمنعه من من من الظلم أو تمنعه من الظلم أو تمنعه من الظلم من من الظلم من الظلم أو تمنعه أو تمنعه من الظلم Àwọ̀tàmùnáhù mìnà zulmi. Àwọ̀tàmùnáhù mìnà zulmi. Qal. Tàjúzù àwọ̀tàmùnáhù mìnà zulmi. Ẹbẹ̀ láti kọl. Qal. Tàjúzù àwọ̀tàmùnáhù mìnà zulmi ẹ̀mẹ́ta. Qal. Tàjúzù àwọ̀tàmùnáhù mìnà zulmi. Qal. تحجزه أو تمنعه من الظلم قال تحجزه أو تمنعه من الظلم لا تبري انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم انصر اخوك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم انظر اخوك zaliman aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman afara'aita idha kana zaliman kayfa ansuruhu qala tahjuzuhu aw tamna'uhu min adh-dhulmi فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره ياوي فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره فإن ذلك نصره أجام التي أفرأيت أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصر ibitadi sì parí sí ni inshallah taala àwa kàrá ti bẹ̀rẹ̀ dópin lẹ́ẹ̀mejì àwa tọ́pù ẹ̀ àwa tún ṣe part b part b yẹn ni pé àwa kà lẹ́ẹ̀kan àwa túmọ̀ rẹ̀ a sì ṣàlàyé ṣùkì lórí ẹ̀ mo fẹ́ ṣàlàyé kan fún wa pẹ̀lú ògo ọlọ́run inshallah ìkan náà ọmọ ẹ̀yà wa láti lè gbé wá lóǹgbẹ pàápàá àwọn ọmọ kéékèèké pínlẹ̀ pé àtàgbàlagbà ni òkúra kéèyàn pé eighty years ẹni tó wá lè ka hadith márùn nínú àwọn hadith tàbí hasuri tó bá lè ka sínú ọ́díò yóò sẹ́ndì ẹ̀ sí mi àwọn márùn àkọ́kọ́ tá a bá rí tí wọ́n kà àwọn márùn àkọ́kọ́ tí wọ́n bá kọ́ sẹ́ndì ẹ̀ wọ́n kà anyone èyí yòówù náà àwọn hadith tàbí high yóò kà pérépéré nígbà tó bá ń kà yóò ṣàkà látòrí báwọn yóò kà máa ẹ́ kílẹ̀ rí kì í ṣàtìtúmọ̀ kó kàn kà ní pérépéré márùn tó bá lè ka márùn pé wọ́n fún ní any line tó bá ń lò wọ́n fún ní five hundred naira àdíṣù ilé ìtawà sọ ń sọ àkọ́ kazọ́ọ̀lì ma àwọn mùsùlùmí tó bá jẹ́ ẹyọ kan nínú àdíṣì tó hàn one thousand ni wọ́n fún àwọn ọmọ tó bá jẹ́ kan nínú ẹ̀ níta ń ṣàlàyé ni pé nínú àwọn àdíṣì tàbí hásẹ́yìn tó bá rí márùn-ún mú jáde ńbẹ̀ five hundred naira card wọ́n sẹ́ndí ẹ̀sìn insha Allah ta'ala ṣùgbọ́n o tí eléyìí bá jẹ́ ẹyọ kan nínú márùn yẹn ka mẹ́rin mi wá fi ń zúr àkọ́ kazọ́ọ̀lì máa mọ̀sùlùmọ́ ìsì one thousand naira káàdì ni wọ́n sẹ́ndì sí ṣùgbọ́n kọ́lọ̀ wọn ṣe àná àwọn márùn-ún àkọ́kọ́ tí wọ́n bá sẹ́ndì ẹ̀ ó ní wọ́n sẹ́ndì ẹ̀ sí inṣàlọ́ tààlà ìkan náà ọmọ ìyá wa ní ká torí à ń wo ọ̀rọ̀ musabakọ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n wò eléyìí ó wà já is inṣàlọ́ tààlà nítorí pé kìí ṣe fọ́ọ̀tì sẹ́kọ́ndì wọ́n fẹ́ wò ṣẹ́rùtù yẹn gbogbo wọn náà ló mú ẹ bá fi lè ka márùn iye báyìí ni ṣùgbọ́n márùn àkọ́kọ́ ni tó bá wọlé bó láwọ̀ ó ṣe máa mọ̀ á ti rí bó ṣe wọlé sí àti táyọ̀ àkókò tó ń kálukú wọlé kọ́lọ̀ kó ṣe ní rọrùn fún wa ẹ̀jọ̀ ẹ má bínú bí wọ́n níbi owó bá ṣe máa lo òmọ̀ ilẹ̀ yorùbá sọ àdéhìsí lè ta aka àkà padà pẹ̀lú oògùn ọlọ́run àkàlẹ̀ méje tàbá ti kà àtẹ̀tún wa bẹ̀rẹ̀ mi àtúnka àdìsí àwàtú ṣùgbọ́n kò ń ṣe nínú rìkọ́dìn ìpìlẹ̀ inshallah ta'ala nam unsur akhaka unsur akhaka zaliman aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman afara'aita idha kana zaliman kayfa ansuruhu qala تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره انصر أخوك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله كيف أنصره فقال رسول رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم واصل ويا تزواجي ويا تلوين فإن ذلك نصره انصر اخوك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما نعم أنصره إذا كان مظلوما afàrọ̀ àyíta afàrọ̀ àyíta ìdàkánà zọ́ọ̀lẹ̀mà kéfà àǹṣòro kọ́ọ̀lù تحجزه أو ن... تمنعه تحجزه أو تمنعه من الظلم من الظلم فإن فإن ذلك نصره انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره ما كافي ولينو ليكافي أو أجوك عليكم فيه after fóònù inshallah ta'ala nítumẹ̀ nísìn àṣẹwà àtún àṣẹṣe ìkọ́dé ní àwà àtúmọ̀ rẹ̀ inshallah ta'ala bí alọ́là ọlọ́kùnrin ọlọ́run. ń sọ̀rọ̀ àkọ́ọ̀kà انصر اخاك ظالما او مظلوما ظالما او مظلوما فقال رجل فقال رجل يا رسول الله يا رسول الله انصره اذا كان مظلوما انصره كان أفرأيت إذا كان ظالما أفرأيت إذا كان ظالما كيف أنصره كيف أنصره قال, تحجزه أو تمنعه من الظلم تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره فإن ذلك نصره wájú àjọ انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف أنصره قال تحجزه أو تمنعه من الظلم فإن ذلك نصره الحمد لله والصلاة والسلام على رسول الله ọpẹ́ ni fún Allah Ta'ala eléyìí ni yí ha inshallah ta'ala hadith 26a ni 26b a kà á sì túmọ̀ rẹ̀ pẹ̀lú àlàyé ṣokú lórí àbẹ̀lọ́wọ̀n bá lè tọ́lá kó fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ń gbà táwọn hadisi pé inshallah ta'ala ẹni tó bá lè mú márùn-ún wánú àwọn hadisi látòrí tó kà á sínú ọdí ètò sẹ́ńdì ẹ̀ sí wa wọ́n fún ní káàdì five hundred naira tí ẹyọ kan nínú àdìsí márùn yẹn tó bá jẹ́ àdìsí twenty six tá a kà yìí one thousand ni wọ́n sẹ́ndì e sí inṣàlá ó ta alákàdì ṣùgbọ́n jọ̀wọ́ ni a máa ṣe yẹn a fún wa ní ọ̀sẹ̀ kan sí inṣàlá ó ta a fún wa lọ́sẹ̀ kan sí ìyẹn ni pé tó bá máa di ìjọ tá à ń retí ẹ̀ oní ìníjọ́ Tuesday pẹ̀lú ògo ọlọ́run tó bá di àárọ̀ Monday tó ń bọ̀ a máa máa retí ẹ̀ ní àárọ̀ Monday ẹni tó bá sẹ́ǹdì ẹ̀ ṣáájú Monday àárọ̀ Monday a nílò tí ẹ̀ bá sẹ́ǹdì ẹ̀ lónìí tó sẹ́ǹdì ẹ̀ lọ́la ọ̀tún lọ́jọ́ mẹ́rin a ní wọlé ṣùgbọ́n tí ẹ̀ bá sẹ́ǹdì ẹ̀ ní Monday àárọ̀ Monday inshallah ta'ala àárọ̀ Monday mo pè mí pè ní alẹ́ Monday ṣàǹpẹ́ alẹ́ Monday bẹ̀rẹ̀ ní àti mọ́gbìlì bíi ìjọ eh, sunday ṣùgbọ́n àárọ̀ monday ó bẹ̀rẹ̀ láti gbà tí alifájàrí bá ti jáde eh, lọ́dọ̀ tí wọ́n ń bí láti nǹkan bí aago mẹ́fà kù ìṣẹ́jú ogún ìṣẹ́jú ṣùgbọ́n àwọn sọ pé láti aago mẹ́fà àárọ̀ ọjọ́ monday tó ń bọ̀ inṣàlá tààlà àmọ́ rí ti àmọ́ tó bá kọ́kọ́ wọlé àwọn tí ó wù mí jù kí wọ́n sẹ́ǹdì ẹ̀ òun ni àwọn tó ṣe wípé bóyá wọ́n máa níṣòro láti rí dátà àwọn lóṣèlú láti rí dátà àwọn ẹ̀ lówù méjì kan sẹ́ndì ẹni tó bá dẹ̀ sẹ́ndì ẹ̀ tí ò bá fẹ́ kí wọ́n sẹ́ndì káàdì sí kó sọ nígbà tó bá kà tán pé stars mo kàkà ni ẹ̀jẹ̀ mọ́ sẹ́ndì káàdì sí mi o ah, ọlọ́run kò ṣàánú wa abẹ́lọ́run balẹ̀kẹ́lá kó ṣe ní rọrùn fún wa allahumma inna nas'aluka huda wat-tuqa wal-afafa wal-ghina allahumma hdina wa Ah, ọlọ́run bá lè kí ọlá jẹ́ kábánà bí wọlé ọlá jẹ́ kábánà bí wọlé ọlá wọ́n jà wá lẹ́yìn ànábì aqulu qawli hadha astaghfiru lakum assalamu alaikum warahmatullahi wabarakatuh